الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي, عن أبي بن كعب رضي الله عنه قال إن النبي صلى الله عليه وسلم قال إن من الشعر حكمة أخرجه البخاري Ubayy bin Ka'b nínú àwọn ọ̀gá wa àwọn sàhábà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n láti nábì kíkẹ́ àtọ́lá ọlọ́run ọmọ bá ọ sọ fún wa báyìí pé inna mina shi'ri hikmatan ọgbọ́n bẹ orin o ìyẹn ni pé orin ẹ̀gbẹ́ tí ò ní kíni tí ò ní jó tí ò ní lù tí ò ní jáàsì ìta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀yin lárúbáwá ń pè ní ṣẹ́rù ó yàtọ̀ fún ogúnníyàwó ó yàtọ̀ fún mọ̀ọ́fíkọ̀ yánbálà nẹ́bí ní ọgbọ́n bẹ́nu orin níta lè fi tí wọ́n ń pè lórin lójú ayé ànábì sọ̀rọ̀ sọ́lámùwé òun ní kíni òun léwu sí èyí yorùbá èyí ń lo súnmọ́ tí wọ́n ń pè ní ẹ̀ṣẹ̀ o a ànábìlà lè rọ́gbọ́n bẹ́ẹ̀ o táwọn náà kiri ní ẹ bá wo ewì bàbá wa ìdílé àríwájú adépọ̀jù rahimahullahu ta'ala ọmọ sábà kẹwọn àwọn bàbá yìí tó kéwì wọn tó ń fi ń ṣe dáwà sí fọlọ́ ohun tá a nàbẹ̀ lónìí náà ọmọ ìyá wa Abu Ja'far akéwì súnà ọgbọ́n bẹ́ńbí tí ń wí tó pọ̀ táwa náà rí níta nàbí ń wí lọ àtàwọn tó bá tún jọ bẹ́ẹ̀ o àwọn táwa má làwa dá kọ ni o àtàwọn tí ọba jọ bẹ́ẹ̀ ti ń kéwì àbí ń kọrin dáadáa káwọn èèyàn máa rọgbọ́n tí wọ́n máa rí ẹ̀kọ́ mú bẹ́ẹ̀ ọmọ ẹ̀rọ yẹn á máa wọn ní owó obìnrin a máa sọ̀rọ̀ àlùfàǹsá ọ̀rọ̀ àgbèrè kò sí ọgbọ́n bìlíọ̀n èyí ń ká nẹ́bí sì ní ọgbọ́n bẹnu ẹ̀ o káàsì tún bára wa sọ dúdú ọ̀rọ̀ ẹ̀rí kò sí ti ń dọrin ìsìláàmù akọrin mùsùlùmí lè wà o akọrin kíni orin lórin jẹ́ o ìyẹn ìtawà mà lórin ní àná òkùnrin tí ọba ti ń la jó lọ ti ń la lù ti ń la jìtá jáàsì orin ní kíni ogun níyà gbogbo ẹ o mò ń sí kọ gbogbo ẹ o àlèwà rí mùsùlùmí ti ń kọ àlèrè ní tí èsè mùsùlùmí náà ti ń kọrú ẹ tí mùsùlùmí ó fi èsè ń tọ́lọ̀ ń wí àyàtà kàlánà ọ̀ṣọ́ ara ó tẹ̀tẹ̀bẹ̀rẹ̀ hóm àlùkàwò mi alam tara annahum fi kulli wadin yahimun gbogbo ọ̀rọ̀ ní kò síbi wọn ò ní nanu sí síbi wọn ò ní mẹ́nuba ibi ọ̀dà ibi tí ọ̀dà wa annahum yaquluna ma la yaf'alun ntí wọn ò lè ṣe ni wọ́n máa wí ntí ò sí lára àwọn èèyàn ni wọ́n máa fi kì wọ́n. torí náà gbogbo ní ti alukur'ani lẹ́yìn ó jìnnà sí i ká jìnnà sí o. عن البراء بن عازب رضي الله عنهما البراء بن عازب لما يونسات واتي بدار صحابة النبوة محمد صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال يوم قريضة لحفان قل لي قدسي علوم alẹ́kùn kí a ti jẹ́ kọ́ máa bá a. àgbọ̀tọ́ ń sọ báyìí lọ́jọ́ tí àwọn mùsùlùmí kojú àwọn Yahudi ọjọ́ inú àwọn ọjọ́ ìjà láàrin mùsùlùmí àtàwọn ọ̀tá ìsìláàmù ọ̀kan ní ń jẹ́ yẹ́wò mú Quraiza àwọn táwọn mùsùlùmí kojú ara wọn níjọ́ náà ní Banu Quraiza ara ń jẹ́ wọn láwọn ní táwọn máa fi tako ànábì òun nípa àwọn ní eléwì àwọn lólórin náà àwọn tí wọn máa bú ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run sì yọ ọmọ ogun kan fún mùsùlùmí náà à ń pè ní Hassanu ibn Sabitin radiyallahu anhu òun náà máa ṣẹ́rù kọ ọmọ ewu ọmọ ẹ̀dẹ́gẹ́ni òun náà máa kọ ànábì ọ̀tọ̀ ráìsì ẹ̀ pé ó dúró lè mú i. àwọn ọ̀tá ìsìláàmù tó ń bu wa ni ìwọ náà bu wọn fa inna Jibrila ma'aka kọ́dà màláìka Jibril ń bẹ pẹ̀lú rẹ bó ti ń bu o ìyẹn ni pé irú àwọn tá a dákọ lẹ́ẹ̀kan yìí adépọ̀jù ọ̀nkọ́ba akẹ́wọ̀n ọmọ ìyá wa àbújá akéwì súnà ọlọ́mọba wa lẹ́nu gbogbo lórí dáadáa tó gbó ṣe dìfẹ́ǹdì ìsìláàmù ọjọ́ hasanu ibn sábìtì ànábì náà gbà láàyè kó ṣe bẹ́ẹ̀ o ìtumọ̀ àdìsí yìí o lọmọsàgbà àṣàlékún ìrọ̀nù rẹ̀ fún hasanu ibn sábìtì tóun náà ní ṣe ìgbìyà ìsìláàmù ìdíwọ̀ náà ní o lè fi gbìyà kínní o lè fi gbìyà ẹ̀sìn ọlọ́run o. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن يمتلئ جوف رجل كيحا حتى يريه خير له من أن يمتلئ شعرا متفق عليه من النبي بواني إن من الشعر حكمة النبي صلى حسان بن ثابت يهدي المشركين ما بان فوهين بوثن الله ونعم ni wọ́n máa fáwa náà lẹ́ni ó lè ka irú orin bẹ́ẹ̀ irú ewu bẹ́ẹ̀ àwa náà ní o ìrẹsìn ọlọ́run lọ́wọ́ o ǹjẹ́ yìí wá ní kéèyàn ọmọ ní sẹ́ni máa fi kọ́ máa rún orin àdéhùn ni o ànábì sọlá ọ̀sọ́là ní kí ọyún ọyún ti máa jáde ní ojú egbò àbí nǹkan kan ànábì ní kò pé ló kúnnú yẹn tó sì nǹkan ní bẹ́ẹ̀ olóore fún kó ṣe pé ìgbé orin ní bẹ́ẹ̀nù rẹ̀ anabi ló wí o sallallahu alaihi wasallam la ayyamtali ajawfu rajulin qayha hatta yariyahu khayrun lahu min an yamtali a shi'ra àyùn lóore fún ojú ká wá sí pé àwọn ọ̀sán máa ń kàn mí àbí kíni àforin ẹ gbọ́ wá àti ẹlòmíì fún wákàtí kan ọlọ́run yí àtẹ́bí yí ò ní jáde lẹ́nu àfàfọ́ olórin kan wí ọmọ ọyá gbé àfọ́ olórin wí báyìí ànábì ní bẹ́ẹ̀ àti wọ́n sọ̀rọ̀ yìí o bá ànábì bá ní ẹ̀fọ́ orin kùn ìsìláàmù lọ́wọ́ orin ọ̀gbọ́dọ̀ téèkì o ó ti ń téèkì o. kọ́dà bí wáàsí ṣe bá ti àwọn wáàsí súnná tòrò bá ti ń tẹ kílẹ̀ ríta bàbá bọ́ chápítà kọ̀ọ̀kan kí ni wọ́n fi bẹ̀rẹ̀ kọ́lá ọlọ́run tààlà ọlọ́run bí báyìí kọ́lá Rasulullahi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ọba tiẹ̀ wá fọrin sọ̀pọ́ọ̀tì ẹ̀ ìsọ̀pọ́ọ̀tì ẹ̀ ni mọ́sọ̀ọ́ dojú ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ orin bí kíni. ojú ọwọ́ ń bi wá sí lónìí kọ̀dá o kọ̀dá o. ǹjẹ́ ẹlòmíràn há sórí lórin bọ́bá bíi hálùkùrá ni kò bá máa dà kò sí orin tí ẹlòmíràn ọ̀mọdé bá ti bẹ̀rẹ̀ báyọ̀ bá wọn parí ẹ̀ àmọ́ ẹ pé ó ké súra yorùbá kọ́ra yóò máa kọsẹ̀ ànábìlẹ̀ rí bẹ́ẹ̀ kọ́dà kó ṣe pé ọyún ló kúnnú rẹ̀ ju kí ni. kọjá sunrin lọ kò sí ọ̀nà téèyàn fi kọ̀ndẹ́ẹ̀mù tàbí báwọn lọ gbogbo nǹkan ló níwọ̀ntúnwọ̀nsì ànábìlá hasan ọkọrin nígbà tó níbi inna mina ṣẹ́ẹ̀rí la hikima min lédè lárúbáwá àwọn àlùfáà lóde túmọ̀ min àtẹ̀bẹ̀àìlúyà àbí min àlùbáyà níyà ẹ̀rí min lédè lárúbáwá ó lè tún máa pa kábi ṣàlàyé nǹkan ó sì lè tún máa kábi sọ pé sọọmù àbí páàtì páàtì àbí sọọmù làdẹ́bí yí gbogbo orin náà tẹ́gbọ́n bẹ́ẹ̀ o àbẹ́ lè rí ọgbọ́n nínú kíni nínú orin orin tí ò ní dó tí ò ní lù tí ò ní òun làdẹ́bí ń pè ṣe ń rò bẹ́ẹ̀ bá wá ń kọ sí ìròyìn náà má jẹ́ pé kọ̀ wá wá ní máa nǹkan míì má àfààfọ olórin wí àfọ olórin sọ sábà sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn alukurani làbí sọ̀rọ̀ Ọlọ́run hadith anabi sallallahu alaihi wasallam tàbí sàlàyé alukurani o bí ọba wa ní ibi káfíńtì olórin kún kíkún ni àmọ́gẹ́ bí mo ti wí ẹlòmíràn ṣe wá àti ọgbọ̀n ìṣẹ́jú wákàtí kan àfọ olórin olórin kan tó wí báyìí olórin kan wí báyìí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ayé padà kọ̀ dá o ànábì ọ̀fẹ́ bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam hadha wallahu a'lam wa sallallahu wa sallim wa barik ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi.